ọba ó sì máa dùn sí i ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń sọ fún wàrà àti fún oyin ẹ jẹ́ ká parapọ̀ ká fi mọ̀ ṣọ̀kan a ó rí bóyí máa dára. orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí i ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń sọ fún wàrà sí fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ a ó rí kó ìmọ̀ dára. ẹ̀yin àgbà ẹ súnmọ́ bí. ẹ jẹ́ ká jọ ṣàṣàrò ẹ jẹ́ sọ̀rọ̀ bílẹ̀ Yorùbá yóò ṣe tẹ̀síwájú ká má ṣe bá wọn kòkàn mí kòkàn mí tí gbogbo wa ń ṣe àfi ká bímọ ṣọ̀kan kílẹ̀ Yorùbá lè tẹ̀síwájú ẹ jẹ́ ká parapọ̀ òkà bímọ ṣọ̀kan a ó rí bóyí máa dára. orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára orílẹ̀-èdè Yorùbá ó sì máa bí sí lọ́sọ̀rọ̀ kọ̀rọ̀jù tó ń ṣokú ọ̀dà àti ikú oyin. ẹ jẹ́ ká parapọ̀ yorùbá ẹ ṣe rántí wípé kú tó ń gbójú gba ẹni òwe ló máa kùn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fura ìpànìyàn lọ́tún ìjínigbé lọ́sí àgbẹ̀ ò lè lọ sóko oníṣẹ́ ọwọ́ kò ríṣẹ́ ṣe wọ́n àfi ká parapọ̀ ò ká fìmọ̀ ṣọ̀kan a ó rí kó dẹ̀ máa dára. orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára orílẹ̀-èdè Yorùbá she dug the seed. Ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣàn fún ara àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ká fi Ọmọ olórúkọ ẹ ká ronú jílẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wò àwa ṣáà ní ìmọ́lẹ̀ ọdún lọ́wọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ àfúrà báyé ṣe ń lọ yìí rárá kò máa yé wa ìpànìyàn lọ́tún ìpànìyàn lóṣù ìfipábánilòpọ̀ fún àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa ìbẹ̀rù ìfẹ́ wọn kò lè ṣiṣẹ́ mọ́ ní gbogbo ọ̀nà iṣẹ́ òsì mọ́ fún àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ kò ríṣẹ́ ṣe nínú ìgboro káàkúrẹ́ ọmọ yorùbá àkókò ti tó ẹ ká lọ sílé ká lọ sọ wa orílẹ̀ yorùbá wa orílẹ̀-èdè Odùduwà ọmọ yorùbá bóyá ilé ti yá. orílẹ̀-èdè Odùduwà ó ṣì orílẹ̀-èdè yorùbá ó tọ́lọ́run fẹ́ràn jù tó ń ṣokò wàrà àti fún oyin. ẹ jẹ́ ká parapọ̀ ká fífọ́ ṣọ̀kan ká orí kó ìmọ̀ Yorùbá ó lórílẹ̀-èdè mi. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Yorùbá ó lórílẹ̀-èdè mi. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ilẹ̀ tó sọ fún wàrà ti fún oyin. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Iná ọ̀lẹ̀ wa dúró dédé. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ilẹ̀ wa tó sọ fún wàrà tó yí. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi òbí wa ẹ jẹ́ ká lọ rè. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ jẹ́ ká rèlé o. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Ilé ìtẹ̀ wa dúró dédé. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Yorùbá lórílẹ̀-èdè mi. Yorùbá gbogbo lórílẹ̀-èdè mi. Yorùbá gbogbo lórílẹ̀-èdè èdè mi. Yorùbá o. You're a buggle, related. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ onílé mo dúpẹ́ lọ́wọ́ àlejò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá pé ẹ kú déédéé àsìkò yìí ẹ kú bó ṣe ń lọ ẹ kú kó má bàjẹ́ lágbára ọlọ́run lágbára olódùmarè nǹkan tí yín náà kò mà wá ní bàjẹ́ lójú yín o mo dúpẹ́ o. fi àsìkò yìí kí n máa fi rán wa létí bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo wa dẹ̀ mọ̀ wípé ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run ti kọ́ wípé ìran Yorùbá ìran ńlá kan ni ní gbogbo ilẹ̀ Áfíríkà Ọlọ́run ti kọ́ wípé ìran Yorùbá ìran ńlá kan ni ní ìran adúláwọ̀ ó ti wà lákọọ́lẹ̀ wípé ìran Yorùbá wípé ìran yìí o ìran yìí ni yóò jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo àwọn aláwọ̀ dúdú tó bá ṣeé ṣe gan àtàláwọ̀ funfun ìdí ni wípé ọ̀nà tí Ọlọ́run fi dá wa ọ̀nà ọ̀tọ̀ ni ọ̀nà tó special ni kí n tó wá tẹ̀síwájú kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n kọ́kọ́ mú mẹ́sẹ̀gì kékeré yìí wá fún wa ná ẹ̀yin tí ẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ ẹ jẹ́ kí n sáré mú mẹ́sẹ̀gì wá ẹ̀yin tẹ́ ń wò wá ní um, tẹ́ ń wò wá direct láti tẹ́ ń wò wá ní YouTube so ẹ máa bá wa fi kọ́mẹ̀ntì yín ẹ jẹ́ ká máa rí kọ́mẹ̀ntì yín ẹ jẹ́ ká máa rí kọ́mẹ̀ntì yín ẹ jẹ́ ká máa rí kọ́mẹ̀ntì yín ẹ̀yin tẹ́ ń wò wá ní YouTube ẹ jẹ́ ká máa rí kọ́mẹ̀ntì yín abẹ́yìn ni o ẹ ṣe gan-an bẹ́ẹ̀ bá ṣe ń wọlé yẹn kọ́mẹ́ǹtì yín ni kókó so that a lè mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin ti Facebook tẹ́ bá ń gbọ́ ẹ máa jẹ́ ká mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa dáadáa ẹ jẹ́ kí kọ́kọ́ mú mẹ́sẹ̀gì wá fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí fún ìgbà àkọ́kọ́ pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí ẹ dúró lásìkò yìí láti jà ìjàngbara láti gba Yorùbá jáde kúrò lóko ẹrú tá wà ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ o ohun gbogbo tí èèyàn bá ń ṣe láyé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dá wa ó pè wá ní ọmọlúàbí ọmọlúàbí kí ni ìtumọ̀ ọmọlúàbí ọmọ rere ọmọ dáadáa ọmọ tó gbọ́n ọmọ tó yanjú ọmọ tó tó bẹ̀rù ọlọ́run ọmọ tó ní ìfẹ́ ọlọ́run ọmọ tó ṣe òfin ọlọ́run tó tẹ̀lé ohun tí ọlọ́run fẹ́ òun ló ń pè ní ọmọlúàbí nínú gbogbo àwa ìran yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ fi ti ọmọlúwàbí ká máa fi síwájú nínú ohunkóhun tí a bá fẹ́ ṣe ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ jà fún ìlú tí ò bá fi ọmọlúwàbí síwájú tó jẹ́ wípé ìmíì ló lọ gbé wá tó lọ gbé ọmọ pákánleke tó lọ gbé jàgídíjàgan sí i ẹ má jẹ́ ká tanra wa jẹ ihun tó olóò gbàgbọ́ nínú ẹ̀ fúnra ẹni wàá bàjẹ́ ṣùgbọ́n tó o bá fọmọlúwàbí síwájú wàá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pè lọ́tàá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rò pé wọn ò dáa wàá wá discover pé ọ̀pọ̀lọpọ̀ wọn nítorí ọmọlúwàbí tó fi ṣíwájú wàá wá rí wípé wàá wá mú ìníṣó wọn wàá wá jèrè ọkàn wọn fún ọ̀rọ̀ Yorùbá nation torí pé kí dẹ̀ ni torí ọmọlúwàbí tó fi ṣáájú ni o ìwọ tó wà lára wa tó dájọ́ ń kéde ìgbàlà yìí tájọ́ ń kéde pé òmìnira Yorùbá ó ti súnmẹ́tílé dandan ni a gbọ́dọ̀ gbà ó ti tó wa lọ́wọ́ tó wá lọ ń ṣe jàgídíjàgan tó lọ ń fa wàhálà lẹ́sẹ̀ tó lọ ń fàjọ̀gbọ̀n lẹ́sẹ̀ o ò nífẹ̀ẹ́ ìran Yorùbá o o ò nífẹ̀ẹ́ àwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn tó sọ pé o ń jà fún àtàrà ẹ o ò nífẹ̀ẹ́ wa tó o bá nífẹ̀ẹ́ ìran Yorùbá ní ti òtítọ́ àti òdodo o ò ní lọ fa wàhálà o o ò ní lọ dá wàhálà jẹ́ kémi sòtítọ́ kan fún ẹ tó o bá lọ dá wàhálà sílẹ̀ tèmi ọmọ lúkà tí mo dẹ̀ rí wípé tara ẹ ló lọ jà bóyá o lọ bá ẹnìkan oníbi tó ti ń jà o lọ dúró níbẹ̀ o lọ ń bá wọn dá síjà tí ó kàn ẹ́ oníbi tó bá ti yàtọ̀ sí pé o dé ibi tí o ti rí wípé àwọn ará òkè lọ́hùn-ún tí wọ́n ń ṣìtì ìran Yorùbá irú eléyìí tó ṣẹlẹ̀ nìbàdàn jọ yẹn irú ẹ̀ ò ní jẹ́ ṣẹlẹ̀ mọ́ irú ẹ̀ tó ṣẹlẹ̀ ní ṣáṣá nìbàdàn irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ láéláé tẹ bá rí irú ẹ̀ tẹ bá pè wá àá wàá dá sí i ní tó bá gbà àá fún un ṣùgbọ́n ìwọ àtẹnìkan jọ ní wàhálà bóyá ìwọ ló yan ẹni yẹn jẹ tàbí ẹni yẹn yàn ẹ́ jẹ ni lọ́nà tó bá wù kó rí tó yẹ kó o pè kán bá dá sí kán parí ẹ̀ o wá lọ ń fa wàhálà torí pé o wà ní Yorùbá nation o lérò pé tó o bá ba nǹkan jẹ́ tàbí tó o ṣe ẹni ẹlẹ́ni léṣe tàbí tó o ṣe gbogbo ẹ̀ tán tó o dá sílẹ̀ tán o wá lérò pé wàá wá pe àwọn tó ṣe wàá wá pe bàbá Akíntóyè wàá wá pe olóyè Ìgbòho wàá wá máa pe Ọmọlúkà wàá wá máa pe gbogbo wa pé ká wá gbà ẹ sílẹ̀ o wọ́n ti mú ẹ o tí òde ń ṣètòrí ọ̀rọ̀ Yorùbá nation ló ṣe mú ẹ tó o bá lọ gbìyànjú irú ẹ̀ apò ara ẹ ló ṣe sí o eléyìí tó ń pè ní Ọ̀yọ́ oyo ni o Ọ̀yọ́ ló wà o you are on your own ntí mò ń gbìyànjú láti sọ nìyẹn kẹ́lẹ́ tí kò la etí ẹ sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ òótọ́ ló nífẹ̀ẹ́ sí ìran Yorùbá o fẹ́ ṣiṣẹ́ yìí ṣùgbọ́n má fi ìwà ẹ ìwà ìbínibí ẹ ìwà burúkú ọwọ́ ẹ tó o jẹ́ fọmọlúwàbí sí yẹn má fi ba nǹkan tá à ń ṣe jẹ́ má fi kó bá wa o má fi wá ba iṣẹ́ wa jẹ́ ó tiẹ̀ lè ba iṣẹ́ wa jẹ́ ọ̀rẹ́dì kò sẹ́ni bá lè ba kó ẹnikẹ́ni ò lè baṣẹ́ ti a jẹ́ ẹni bá lóun fẹ́ baṣẹ́ wa jẹ́ iṣẹ́ tiẹ̀ ló máa bàjẹ́ so kó gbọ́n sí kó tẹ́ ìtì ẹ̀ sílẹ̀ ibi tó bá ti ń fa wàhálà rọra yẹra fún bẹ̀ tí ò bá ti kàn wá tí ò ṣe tiwa má ta síbẹ̀ rárá débi tó ti di pé wàá wá máa kó wa sí yọ́yọ́ a máa di pa a fẹ́ máa sá kiri a fẹ́ máa wá lọ́ọ̀yà a fẹ́ máa wá gbogbo ẹ̀ láì dẹ̀ mọ̀ pé tara ẹ̀ ló bá débẹ̀ ìgbọràn ó sàn jọbọ ríru o eléyìí wà fún àwa tá a wà nàìjíríà ni mò ń sọ òkè tí àwọn tó wà lókè ọya o àwọn tó wà lókè ọya àrà tó bá wù wọ́n lọ lè dá lọ́hùn mọ̀rọ́bà gan wọn ò kì í dára kára torí orílẹ̀-èdè tán wà orílẹ̀-èdè tó lófin ni so wọn ò ní rúfin wọn ò ní ṣe kọjá tí òfin bá fún wọn láyè láti ṣe ibi ni òtí sófin tó ní ti ń kùwà tó wù ẹ̀yin ẹlẹgbẹ́ wa táàjọ wà nàìjíríà yìí ni mò ń bá wí o kò dẹ̀ yọ ọmọlúkà sílẹ̀ tó bá lọ dá wàhálà alẹ̀ tí o dẹ̀ ṣe kí o tàn dálẹ̀ ẹ̀yin gan kúkú jẹ̀rì ẹ̀jẹ̀ ní ìní dálẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé kí n fojú mi rí o kí n rí i pé àwọn ará bí wọ́n yan àwọn èèyàn tí wàá ń ara tèmi ò ní gbà ara yẹn ti kan kọjá tá à ń ara tèmi ò ní gbà àjọ ta tán ni ìyẹn jẹ náà ẹ gangan ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ máa bá mi fi kọ́mẹ̀ntì yín sí ẹ̀yin ti YouTube ẹ máa fi sí ẹ máa fi sí ẹ máa fi sí ẹ jẹ́ kí n máa rí ẹ̀yin ti Facebook kò ní bàjẹ́ fún yín <laughs> Síkírù Samuel ti ṣáṣá yẹn kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ìbànújẹ́ ló jẹ́ náà ìbànújẹ́ ńlá ni báwo la ṣe máa sọ pé kí odidi odidi ìran Yorùbá àwọn pípù yìí dẹ̀ wọ́n bá wọ́n bá nǹkan jẹ́ rẹ́kẹ́rẹ́kẹ́ sílẹ̀ tí ò dẹ̀ sí tó ti bẹ̀ anyway ìyẹn ti ẹ̀kọ́ la fẹ́ wá sọ ẹ̀yin tá a fẹ́ sọ ọ̀tọ̀ ni ẹ ká kọjá sí tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. ọmọ Yorùbá o mo sọ kinní kan fún yín o ẹ lọ fọkàn balẹ̀ ìgbà ọ̀tún wa ti dé ẹ lọ fọkàn balẹ̀ o Olódùmarè ti dá wa lóhùn ẹ lọ fọkàn balẹ̀ ọmọ yorùbá ìgbà ọ̀tun wa ti dé ẹ lọ fọkàn balẹ̀ o olódùmarè ti dá wa lóhùn ọlọ́run ti ń dá wa lóhùn ọlọ́run ti dá wa lóhùn ọba aláwùrà àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba tí jẹ́ jehovah ọba tí ń jẹ́ olódùmarè ọba tó mọ ìpìlẹ̀ ìran yìí kó tó di kó dá wa síbí. Si ó ti ń dá wa lóhùn ó dẹ̀ máa máa dá wa lóhùn lọ ni àdúrà táwa ń gbà tí àwọn màmá wa kan di ọ̀já pọ́nú tí wọ́n ń gbà ní wípé àwọn tó pera wọn ní alágbára ọlọ́run máa bá wa arrest ọkàn wọn máa bá wa mú ọkàn wọn kó arrest wọn wá so that inú wa gan á lè dùn á lè mọ ibi tá a lọ ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ bí àbẹ́ <laughs> ṣe bẹ́ẹ̀ rí fọ́tò àbẹ́ fọ́tò. Professor wọlé ṣóyínká ó gbéra wúyà ó lọ sí benin republic ó lọ físìtì olóyè ìgbòho ìwọ tó dúró tó kàwé tó jẹ́ pòfẹ́sọ̀ tó jẹ́ dókítọ̀ tó jẹ́ mástà pàápàá jùlọ ìwọ tó tiẹ̀ tún ní mástà yẹn dání ṣùgbọ́n tó jẹ́ pé páàmù ló wọ̀ kiri tó ò rí iṣẹ́ fi ṣe tí ò dẹ̀ rówó fi ṣòwò ojú òwa àti ẹ̀bí eléyìí àmì wo tún wà tẹ́ ẹ bá lérò yìí pé pọfẹsọ wọlé ṣóyínká ó kàn lọ sọ́dọ̀ ìgbòho láti pé kankan rí òun á jẹ́ pé orí yín dust ló wà ń bẹ̀ pọfẹsọ wọlé ṣóyínká gbogbo àgbáyé náà ti mọ̀ ọ́n kò sí orílẹ̀-èdè ní àgbáyé tí orúkọ wọlé ṣóyínká ò sí torí pé kí ni yunifásitì tó ti gba àwọ́ọ̀dù gbogbo àgbáyé ló recognize yunifásitì yẹn so tó bá wá ròyìn pé ó fẹ́ ṣe kárí mi ló ṣe tó fi lọ sọ́dọ̀ Ìgbòho yẹ̀pẹ̀ ló wà lórí ẹ̀ kò sọ́pọ̀ lọ́nbẹ̀ ó gbéra wúyà ó gba Benin Republic lọ ẹ̀yin àpọ̀dà gbogbo tẹ́ ẹ rí gbogbo kò kàwé tẹ́ ẹ pariwo sọ pé Yorùbá nation ẹ rí pórí yín dàrú Ìgbòho jókòó sáàrin pòfẹ́sọ̀ mẹ́ta professor Adéníran pòfẹ́sọ̀ Banji Akíntóyè àti pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká. So one of the foremost professors in Africa if not <laughs> ẹ rí pé polú díẹ̀ but ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan yìí bàbá wa wọlé Ṣóyínká agbóṣùbà fún yín o ẹ kú ìfọmọnìyàn ṣe ẹ kú àròjinlẹ̀ kò rọrùn kéèyàn tó ronú jinlẹ̀ yìí pé ọjọ́ ń lọ lórí mi pípa tí à ń pa àwọn ènìyàn mi yìí mo gbọ́dọ̀ ṣe nǹkan kan kó tó di pé àkókò ìkọjá lọ kéèyàn tó lè ro àròjinlẹ̀ bẹ́ẹ̀ bàbá mi ó máa ń pẹ́ ẹ̀ ṣówó lẹ̀ ń wá ni ṣókìkí lẹ̀ ń wá ni ṣé ipò lẹ̀ ń wá ni pòfẹ́sọ Wọlé Ṣóyínká a sọ wípé ẹ ṣe o ẹ kú àdúrótì ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú kó má bàjẹ́ ẹ kú ìdodimú ìpè ẹ̀kúṣẹ́ gbogbo ọmọ Yorùbá ló sọ pé ẹṣẹ́ yìí tẹ́ ń kọ kọ́mẹ́ǹtì ẹ máa bá mi kọ́ ìjọ ẹ̀yin YouTube ẹ̀kan ẹ máa bá mi kọ́ pé bàbá wa pọfẹ́sọ Wọlé Ṣóyínká ẹ mọ̀ sí o àti ẹ̀ ti sọ láìpẹ́ ìyá máa dọ́dọ̀ wọn wọ́n rí wa ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà ẹ máa rí mi lọ́dọ̀ wọn máa lọ yíra sọ́tún máa yíra sósì lórúkọ yín sealed I will be there a ṣe nítorí pé kán mọ̀ wá kán lè sọ pé kìnnì kan ibi táwa bá délé ni ẹ ti mọ̀ wá náà kí la tún lé ògo ni fọlọ́run lókè ọ̀hún. bàbá wa pọfẹsọ Wọlé Ṣóyínká gbogbo ọmọ Yorùbá sọ pé ẹ ṣe o tẹ́ ẹ bá wá mọ̀ ẹ wá jẹ́ kí n sọ kìnnì kan fún yín ní àárín ojúmọ́ kan àjèrè ọkàn ọmọ Yorùbá kan ẹ lọ mọ̀ eléyìí dájúdájú ní àárín ojúmọ́ kan a máa ń wìn ní ọkọ ọmọ Yorùbá kan sani no matter what kì í dẹ̀ ń ṣe ènìyàn Yorùbá ṣá àwọn èèkàn mo sọ fún yín I have a lot of informations ẹlòmíà Ọmọlúkà ọ gbọ́dọ̀ sọ yí pé mo pè ọ́ o má sọ fún ẹ̀dá àlàyé kan pé mo pé màá ní mo ti gbọ́ sà ẹ ọmọ Yorùbá lọ fọkàn yín balẹ̀ ẹ mọ àwọn tó dùn mí fún jù ẹ̀yin tó ń dùn mí fún jù ẹ̀yin dàda ń dídí sàgẹ̀dẹ̀ jiná gẹ̀dẹ̀ jiná dàda wọ́gbọ́n ẹ̀yin yẹn ló ń dùn mí fún jẹ́ pẹ́ra yín ní YouTube tèmi tí bá pè yín ní dàda ń dídí ó dùn mí nítorí èmi gan fúnra mi náà dàda ń dídí ni mí àjọjọ jẹ́ YouTube mi ṣùgbọ́n èmi bí mo ṣe dàda ń dídí tèmi mi ò dàda ń dídí sí Nàìjíríà mọ́ mi ò gọ̀ mọ́ ẹ̀yin tí ẹ pẹ́ra yín ní YouTube ìtọ́ fi dùn mí tí mo fi pè é dàda yìí jí ni pé ọ̀pọ̀lọpọ̀ yìí lè kàwé ẹ kà dáadáa níbùdó ọmọlúkà ọmọlúkà kà ẹ kà but yet ọ̀pọ̀lọpọ̀ yìí yẹn bẹ́ẹ̀ ṣe kà tó lẹ ti travel out a rí nínú yín tó ti lọ Malaysia rí a rí nínú yín tó ti lọ Singapore a rí nínú yín tó ti lọ Germany a rí nínú yín tó ti lọ Italy Turkey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Amẹ́ríkà gan tó fi wọ Canada a rí nínú yín tó ti lọ bẹ̀ ẹ rí bí gbogbo ibẹ̀ ṣe rí ẹ̀rẹ̀ padà sí nàìjíríà bóyá fún ní kan tàbí kejì yet ẹ̀ ń sátẹ̀ lólóṣèlú kiri ẹ̀ ń pariwo twenty twenty three ẹ̀ rí pé ó yẹ kán gbé ọpọlọ yín kán brush yẹ dáadáa bóyá bóyá ó tiẹ̀ lè clean díẹ̀ kán brush ọpọlọ yín kán wò bóyá ó máa mọ́ bóyá ó máa dán díẹ̀ sí ṣé ẹ rí ẹ jẹ́ ká sọ ọ́ síbi tọ̀rọ̀ wà ní ojoojúmọ́ ní ojoojúmọ́ òun ni ọlọ́run gbàkóso lórí ọ̀rọ̀ yorùbá ẹ wo kànífà kànífà yẹn dàbí african eh, cup ni ṣùgbọ́n fáwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dìde orílẹ̀-èdè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ declare àwọn ló ní kànífà mi ò tí technology mi ò tí strong dáadáa ẹ bá máa wò lẹ́yìn mi bẹ́ẹ̀ ṣe wò lẹ́yìn ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ṣe wò lẹ́yìn bàbá àròpọ̀ bẹ́ẹ̀ ṣe wò lẹ́yìn gbogbo wọn ẹ bá máa wo kànífà yẹn náà lẹ́yìn mi báyìí mi gan bá máa ṣe màá lọ ṣe bánà máa gbé síbí màá gbé kàn nífà tèmi gan síbí tèmi mi ò tí ì lè ṣe background mi èmi gan gbé kàn nífà síbẹ̀. ó lóye àwọn ọmọ Yorùbá tó máa lọ bẹ̀ tí wọ́n á lọ wò ó bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tí gbogbo tí gbogbo àgbáyé máa recognize ọ́ máa wò ni ẹ lọ sẹ́ńpẹ́ wọ́n kọ́ gàdàgbà Odùduwà nation àbí Yorùbá nation wọ́n kọ́ síbẹ̀ gàdàgbà ni ṣèkílẹ̀ yọra yín lẹ́nu fún ẹ̀yin doubting Thomas ẹ̀yin Thomas Thomas Gengewo ojú òtì yìí ẹ fọwọ́ ti ojú yín wò èlò náà fẹ́ fún ẹ. ẹnìkan wá bá mi sọ̀rọ̀ lẹ́nìí <laughs> Mákindé ó yẹ kó lọ brush orí wọn <laughs> ẹ jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kọ́kọ́ mọ àṣírí kan Prọfẹsọ Olúwọlé ọmọ Ṣóyínká wá hundred percent na wà pẹ̀lú wa kò sí ti nàìjíríà fẹ́ fi ṣe ń tà sọ fáwọn àgbààgbà kan nìyẹn ta ló fẹ́ dáwọ́lé ta ló fẹ́ gbọ́wọ́ sókè tó fẹ́ lu bí ẹnìkan ìsíwọ́ sókè kan lu di oyì ẹnìyàn fẹ́ ró ó fẹ́ rògbò ni ó fẹ́ kú tìrantìran ni kò sí tán fẹ́ fi yín ṣe bàbá pírọfẹsọ akíntóyè ẹ eh, pírọfẹsọ wọlé ṣóyínká kò sí tán fẹ́ fi mẹ́tàlá yín ṣé ẹ máa jayé ọ̀rọ̀ máa rìn kó máa yan nàìjíríà tó bá gbìyànjú tó bá gbìyànjú tó bá tíráyẹ̀ wọ́n á mọ̀ pé bímọ wọ́n mọ̀ pé ọmọ yín lé ní ó lé ní forty millions ìgbà yẹn náà máa mọ̀ ẹ jẹ́ kó gbìyànjú ẹ̀ wò we mean it ẹ má rò pé lè jẹ́ ẹ ti ẹ rò pé kìíní kan ọgbọ́n yorùbá ní ẹjọ́ là ń kọ́ a kì í kọ́ ìjà eléyìí tẹ́ rò pé ṣe fún gbogbo ẹnìkan sọ fún mi ní ìgbà tán gbégbò kí lẹ ṣe ṣé nàìjíríà ló gbégbò ni bó jẹjẹ pàrọwọ nàìjíríà ń bẹ nàìjíríà kọ́ èèyàn máa ń kọ́ ẹjọ́ ni tàbá wa lọ gbéra tá a la fẹ́ fèsì nàìjíríà nàìjíríà sọ fún yín pé sáwọn ló gbé ni <laughs> òun la ṣe ọjọ́ náà gbọ́n nílé àná àwa náà gbọ́n nílé ìyàwó àwa náà gbọ́n nílé àná ayágbó ògúngbè gbọ́n náà la fi ṣe ọlọ́run dẹ̀ jẹ́wọ́ bó ṣe tó ó jẹ́wọ́ fún yín wípé ọpọlọ tẹ́yìn lẹ́ẹ̀ni yẹn ọpọlọ tẹ́lẹ̀ nìyẹn omi lásán ló jẹ́ lọ́dọ̀ tíá omi lásán ni dust yẹpẹ̀ òun lọpọlọ ti yín yẹn lọ́dọ̀ ilé ìtọ́lọ́run fi jòkó fún wa Professor Wọlé Ṣóyínká àwa ti mọ̀ ó ti hù nínú ìwà ó ti sọ lọ́rọ̀ kí la tún wá láti lè jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé lótìtọ́ àti òdodo òun fẹ́ kí ìran Yorùbá bọ́ nínú ìgbèkùn ó fẹ́ ká bọ́ lóko ẹrú. owó fídíò yín you said it that whatever it will take that you are ready to give the support for your people that the war is already on our doorsteps you said it and I watched it on online so kí la tún wá láti lè jẹ́ káyé mọ̀ láti convince àwọn èèyàn you professors you are a professor is ṣé professor tiẹ̀ ṣó tó ti wọlé Ṣóyínká ni if you are a professor you will still respect professor wọlé Ṣóyínká because yàtọ̀ sí wípé professor tiẹ̀ tún ní class ó tún máa senior ẹ because you are still serving or bóyá o tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ tán a professor is a professor right but professor tún ní class ju professor lọ wàá tún fún ní respect tó bá pàdé professor Banji Akintoye wàá fún ní respect his emeritus professor professor Wale Soyinka his emeritus professor wàá tún fún wọn ní respect as your senior or your father colleague <laughs> eléyìí tún kọjá senior colleague your father colleague ni bàbá ẹ ló jẹ́ in a professorship you will give that honour and respect ẹ pín kí ló dé ẹ pín kí ni náà bàbá ẹ ló jẹ́ ó jẹ́ professor kí ni impact tí wọ́n fẹ́ take thanks to the Yorùbá Collegium tí wọ́n kóra wọn bí àwọn group of professors tí wọ́n ṣáà ń gbìyànjú níwọ̀nba professor Adébáyọ̀ professor Kúnlé Odìmáyọ̀ professor Modúpẹ́ Adébáyọ̀ professor uh, Afọlámi professor gbogbo yín màmá mi Yẹtí Queen they are all there tó ń ṣiṣẹ́ takuntakuntakuntakun professor kí ni wọ́n ṣe ń ṣe tó ti join group kí ni iṣẹ́ tiẹ̀ tó ti wàá máa contribute kóta tiẹ̀ o mọye memo táwọn professor tá à ń sọ yìí tí wọ́n ti kọ ni do you know the memos they have put on ground eléyìí tó ti jáde nínú newspaper tó jáde nínú national dailies ẹ kọ́ra yín lọ ẹ ẹ ẹ kàn lẹ jẹ́ professor ẹ ronú àròjinlẹ̀ and most of the time tẹ̀sí ẹ jẹ́ professor tẹ̀sí jẹ́ youth there are many youth that are professors gbogbo tẹ́ ẹ ka àwọn náà kí ló fi lẹ́ fi mú jáde nàìjíríà fi ń paná ògo yín ni nàìjíríà fi ń paná glory yín ni ká sọ fún yín wípé kẹ tán kẹ kẹ think deeply ṣé nàìjíríà tiẹ̀ no ó máa ń dùn mí ẹnìkan pè mí lẹ́yìn ọlọ́mọ lùkàjọ fún mi lówó hmm? ó ní fún mi lówó mo rí ẹ tó ṣe ṣáríìtì fún mi lówó mo ní kò lè yí ẹ kò lè yí ẹ ní ibi tí mo fi ṣe ṣáríìtì ṣé bóun pariwo twenty twenty three máa bá wọn pariwo ẹ lọ ah ọlàbúrò kò rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ kí Tinubu ṣe president tí Tinubu bá jẹ president òun búra ó tún fẹ̀mí ẹ̀ ń búra ó lóun búra ó ní ó ní Tinubu máa pín country yìí tó bá jẹ president Tinubu máa pín country yìí ẹ wá ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín ẹ súnmọ́ bí mo fẹ́ sọ nǹkan kan fún yín ṣé ẹ rí nǹkan tó ń pè ní power power ó máa ń gun èèyàn ni kò dẹ̀ sẹ́ni tó di páwà mú láyé tó máa ń fẹ́ kó bọ́ lọ́wọ́ òun ẹ lọ mọ̀ yẹn ẹni tó bá di páwà mú kò fẹ́ kí páwà yẹn bọ́ ní ọwọ́ òun ẹni tó bá mọ value tó ń pè ní páwà plus authority plus money plus everything ẹ lọ wo chairman local government lásán tó bá jẹ chairman lásán kò ní gbàdúrà kó o kúrò ń tí àyè ẹ̀ mẹ́ta mo rí sí àmà tó ẹni tó jẹ sí àmà tó ṣe ẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí àyè bá gbà á a máa ṣe lọ fún títí ayérayé ni sí àmà local government láì tí ì sọ gọ́vnà láì tí ì sọ gọ́vnà láì tí ì sọ gọ́vnà láì tí ì wá sọ president most of àwọn tó pera wọn ní president wọ́n máa ríra wọn bí ọlọ́run ni because tán bá nídìí orí èèyàn mẹ́wàá orí èèyàn one thousand lójúmọ́ wọ́n á pè orí one thousand yẹn á déwájú wọn sòsé. so ẹnìkan á wá jẹ pírẹsidẹ́ǹtì lórí two hundred million people á wá débẹ̀ tán pẹ̀lú gbogbo authority power tó máa lò lórí àwọn tó ti ṣẹ́ àtàwọn tó máa ṣe tó ṣe tún máa ṣe wọ́n á ní á wá débẹ̀ á kàn bò tuntun á ní á ó yẹ kọ́ńtì tí mò ń so lórí fún yìí ó ti tóbi jù jẹ́ kí n pín kí n lọ máa ṣe ta ẹgbẹ́ kan péré you don't think my brother you are my brother o no be say i dey curse you i no dey embarrass you you know say i no mention name but oh think that seat tó wà ní presidency yẹn mo ń sọ fún ẹni brother mi jésù ọmọ ọlọ́run tó bá sọ̀kalẹ̀ tán bí sí nàìjíríà ilẹ̀ yorùbá ilé ní tó dàgbà gẹ́gẹ́ bí ọmọ yorùbá tán wá gbé wọlé o pé kó lọ jẹ president làbújá tó bá gun síìtì yẹn tó jókòó síbẹ̀ my brother kò lè pín nàìjíríà nàìjíríà máa dùn mọ́ jésù ní bàjẹ́ bàjẹ́ wà láìtàláì authority power yẹn á dùn mọ́ débi pé káì jésù tó dé tí ọlọ́run ò dá pé kójú òun ló máa jẹ́ ọba lórí ísírẹ́lì ní ayé ìgbà yẹn ó rò bí ọlọ́run ò mọ tó ṣe ni power ó máa ń gun èèyàn ní a máa gun a máa wọra ẹ̀bí ọlọ́run power tí adolf hitler tó lò power ti hẹ́sì lásì tó lò power ti bẹ́ńbò kásà tó lò power ti ti ti ti ìdí àmì dáadáa tí wọ́n lò tí wọ́n gbámú tí wọ́n lò tí wọ́n ṣì lò power tí gbogbo wọn dìmú tí wọ́n ṣì lò òun ni wọ́n sọ pé nàìjíríà àwọn kọ́ńtì tí ò tiẹ̀ tó kọ́ńtì tiẹ̀ ni o wá wá ká má wá sọ kọ́ńtì tó jẹ́ pé agbára yẹn pọ̀ débi wípé constitution yẹn fún wọn ní agbára débi wípé oní tó bá débẹ̀ á pin á ní kí Yorùbá máa lọ you dey lie my brother you no think <laughs> you no think that presidency mo ń sọ mo ń tún sọ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ní ẹkùn ró is never the solution to the problem of Nigeria ẹni tó bá dìde tó sọ fún mi pé mo fẹ́ lọ ṣe presidency yẹn kí n ba lè wá correct tí n tó ń ṣẹlẹ̀ o lè ní owó àti òkìkí náà ń wá lọ bẹ́ẹ̀ fame and money and power ò ló ń wá lọ. wọ́n sá ọjọ́ tí n bá máa wá dì pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní kinní kan tẹ́lẹ̀ fẹ́ kọ̀ǹtẹ́sì ilẹ̀ Yorùbá mi ti ráyè ti yín ẹ mọ̀ bẹ́ẹ̀ pariwo sí mi ò ráyè ti yín mi ò tiẹ̀ dárúkọ. gbogbo yín máa máa mú yín wọ́n báyìí wọ́n ni tí màá máa fún yín ní sáìsì yín ni ẹ̀ tí o lè ní gbogbo yín owó lẹ̀ ń wá agbára lẹ̀ ń wá ọ̀pọ̀lọpọ̀ yín you are only looking for way to revenge you are looking for a means to to revenge gbogbo àwọn tó ti offend ẹ gbogbo àwọn tó ti ṣẹ̀ òun lọ́pọ̀lọpọ̀ ń nobody should call me i'm not ready yet please. ẹ jẹ́ ká bára wa sòótọ́ ẹ dáa fún yín ẹ̀yin olólùfẹ́ rí ẹ pín dáadáa ẹ jẹ́ kó lọ most especially ti youtube tẹ́yìn tẹ́yìn lẹ́yìn sọ pé àṣẹ láìfù pé kẹ́ lè dá sí a tún ti ń ṣe é sìn ẹ ẹ ẹ ẹ kúkú sọ̀rọ̀ nọ́mbà láti paste yẹn tó bá tó táìmù a máa gbé síta kẹ́ pé nọ́mbà yẹn gan tẹ̀ ti wá bẹ́ẹ̀ ọ̀rẹ́dì agbára ọlọ́run a nílò ilé mọ́ láìpẹ́ a tún ṣá dúdúdúdú a tún gbé microphone ẹ̀ wá a lè máa sound dáadáa ee ọmọ a tún connect ẹ̀ so that youtube ẹ̀ a lè máa gbá àwọn èèyàn wọlé bó ti bá ṣe fẹ́ ilé ìta máa lọ ń bá wọn gbogbo ìgbà yẹn kò ní àwọn ah, àti ọlọ́run ti ṣe ìyanu àti ọmọ ti lọ <laughs> oògùn oh mo ti lọ mo ti lọ mo ti lọ mo ti lọ yorùbá nation ti lọ mọ́ wọn lọ́wọ́ o má ti lọ. ẹ lọ sẹ́ńpẹ́ a máa lọ dandan ni lílọ lílọ ní kẹ́yìn bọ̀ yìí ó gbọ́ ìwọ mo bá sọ̀rọ̀ lílọ lílọ ló ń kẹ́yìn bọ̀ yìí lílọ lílọ ló ń kẹ́yìn bọ̀ yìí we go go kò sí kan tẹ́nibọ́dì fẹ́ ṣe. now ẹ jẹ́ kí n wá tún sọ àṣírí kan fún yín a sọ̀rọ̀ a debate dé stage dé lẹ́ǹtì kan mo sọ fẹ́ nìyẹn mo ní oní tí Tinubu bá dé Àbújá ó sọ pé a pé Nàìjíríà ó sọ fọwọ́ ẹ̀ sọyà fún mi ó lá pé Nàìjíríà mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nígbà tí ò lọ Àbújá kí ni nǹkan tó ná láti pé Nàìjíríà o kí ni nǹkan tí Tinubu need tó lack ah ó ló need the power ó need the power power tó jẹ́ pé tó bá gbà tán gan orí àwa wọ̀nyí ló ti máa wá pàgbọ́n power tó jẹ́ pé tó bá gbà tán kí la ọmọ yín Ọbásanjọ́ ṣé kò ṣe president yìí ni kí lẹ èrè wo lẹ mú bọ̀ ọ̀nà àti ìgbé ajẹmọ̀ pé ó máa lè gidi lọ Ọbásanjọ́ ó bá dúró máa máa bàbá ọmọ àlè ẹ̀ jẹ́ wọ́n fún wa ọmọ àlè nìyí torí mi ò rí nínú ìtàn lẹ́yìn anything kódà ká tiẹ̀ mú ìtàn kúrò dùn mí rí ní nineteen ninety nine nígbà tó Ọbásanjọ́ di president títí tó fi kúrò ń bẹ̀ mi ò rí àlámàrí ẹyọ kan àlámàrí ẹyọ kan ta lè mú jáde lára Ọbásanjọ́ so we are not here to discuss Ọbásanjọ́ Ọbásanjọ́ is out of it emma don't count him as part of Yorùbá ọ̀rọ̀ kan sún lọ́bẹ̀ ni mo fi dárúkọ ẹ̀ sí but ètèmi sọ fún yín ni wípé anybody mi ò mọ ẹ̀dá alàyè náà mi mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe jángẹ́lì tó tó máa gun aṣọ rock dájòkó sórí síìtì presidency yẹn tí ẹ máa sọ yìí pé a pín nàìjíríà tó fi àkùwà láyé kò lè ṣẹlẹ̀ kò sí mọ́tí kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe jẹ́ ìrìnàṣẹ́ ọlọ́run tó sẹ̀ mo ń sọ fún yín ni. báwa dùn o ṣọ́ọ̀ṣì tí mò ń lọ tẹ́lẹ̀ ẹnìkan jẹ́ chairman ní parokia committee na àwọn èèyàn bá làwọn ò fẹ́ mọ́ ló bá bẹ̀rẹ̀ sí ní wú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sa àwọn èèyàn kán bá lè tún dìbò fún padà kó tún lè di parokia committee padà <laughs> oh god my dear <laughs> ordinary parokia committee church <laughs> church committee church committee tó jẹ́ pé bọ́dún bá parí they cannot account for one hundred million naira wípé ohun tá a rí lọ́dún yìí rèé o òun ni one hundred million yìí o ìyẹn nìkan ni o power oh my goodness oh god all those people no know anything ẹ jẹ́ jòkó kẹ́ ẹ ronú Tinubu á pín Nàìjíríà.

bí Benin Republic ṣe rí yìí kóun wá máa agitate pé òun fẹ́ gba Yorùbá nation ni èmi lọ Benin dáadáa mi ò lè ká oyè ìgbà tí mo lọ bẹ̀ mi ò lè ká ní oyè ìgbà tí mo wọ Benin mo rí ètò kódà ọ̀nà tí wọn ò tí ì da ọ̀dà sí wọ́n ti là á sílẹ̀ wọ́n dẹ̀ ti ṣe gọ́tà ẹ̀ ẹ̀ lè ṣe mistake kẹ́ gọ́tà níta wọ́n sì rí gọ́tà mọ́ títì ni ẹ̀ lè rí omi gbóngbà ojú títì tàbí kẹ́ ẹ rí àgbàrá kan kó lóun ya wọbi kan láyé fàbàdà wọ́n fi tí mo rí ni wọn ò fi pàtàn. ohun gbogbo létò létò létò létò nígbà tá a lọ sí court wọn ò bí ẹ tí mọ́tò bá tan green kó ló fẹ́ koríko á dúró ni ọ̀kadà ò ní tàbí tí mọ́tò ń gba ẹyin tẹ́ mọ̀ ẹ́ ṣe já ẹ má sọ fún mi pé rọ́ọ̀mù ń pa ayé ọ̀kadà ọ̀tọ̀ ni machine ayé wọn bá máa gbà ọ̀tọ̀ ni wọn ò bí dáa kó gbabi tí mọ́tò gbà kò ní gbà á títí dán lọ gbọ́n ní wàá dijú báyìí wàá wa mọ́tò ní Kòtónú kí wọ́n ṣe Kútọ́nù nìkan títí láti Kútọ́nù yẹn tó fi wọ Àjàṣẹ́ tó fi wọ Jẹ̀rẹ̀gbẹ́ wọ gbogbo ìlú yẹn lọ wàá dijú báyìí ọ̀nà máa máa dán lọ ní sinrinrinrinrinrinrinrinrinrinrinrin kí lẹ̀ sọ tẹ́ bá ṣe dáadáa ṣáwà fẹ́ rí yín fi ni ẹni àpọ́nlé olórí lọ́lọ́run pè yín ṣùgbọ́n ẹ̀yin lẹ sọ àgbàdo mọ́dìí tẹ́ dá láwàdà ẹ̀dìyẹ ẹ̀ sọ́ra yín di sọ́ọ̀lù ẹ mọ̀ pé sọ́ọ̀lù díẹ̀ ó di oníyẹ̀yẹ́ káàkiri gbogbo ìlú wọ́n fi yẹ wọ́n yẹ̀yẹ́ ẹ̀ débi pé wọ́n kọrin bu wọ́n ní sọ́ọ̀lù pẹgbẹgbẹ wá dáfídì pẹgbẹgbà á wá ìmọ̀ ó wá di ẹni yẹ̀yẹ́ ènìyàn yẹpẹrẹ ló wá lu sọ́ọ̀lù pa èèyàn yẹpẹrẹ ordinary èèyàn yẹpẹrẹ èèyàn yẹpẹrẹ ó di ẹni yẹ̀yẹ́ ẹ̀yin ni ẹni tí ọlọ́run bá pè lólórí nǹkan àkọ́kọ́ tó yẹ kó máa gbàdúrà ọlọ́run má jẹ́ ìṣìwàwò má gba ìwà lọ́wọ́ mi ohun tó yẹ kó máa sọ nìyẹn má sọ mí di ọ̀dájú ènìyàn oh she is very important but ẹ̀yin dolórí kàkà kẹ́ ẹ gbàdúrà irú ẹ̀ èyí tẹ́ ń bẹ ọlọ́run fún ni ọlọ́run ó túbọ̀ sọ mí dolórí mi tó bá jẹ president kí ló tún fẹ́ jẹ lẹ́yìn tó bá jẹ president kí ló fẹ́ jẹ àti tó bá máa jọba àwọn àpáàdì ọjọba àwọn àpáàdì ni mànàmáná ẹ wo God go bless you jàre mélòó mo mọ̀ tí mo fẹ́ sọ <laughs> jàre mi ọmọ lúkà yìí ọlọ́run ni kó máa sọ mi o kò dẹ̀ sí tán bẹ́ẹ̀ ṣe o torí mo lọ́lọ́run o èmi ò mọ tiwọn ṣùgbọ́n èmi ní ọlọ́run ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o ẹ̀yin yóò tún tẹ́ ẹ wò mí ẹ jòkó ẹ ronú ah, please think deeply tí nàìjíríà bá jọ ń ṣe pọ̀ more than sixty years now tí kò sí àyípadà tí nǹkan ò rọgbọ ọdọọdún on daily basis ní nǹkan wọ́n sí okay imagine ẹnìkan sọ fún mi ẹ má pè ẹnìkan sọ fún mi ó ní ó ní nǹkan ṣìpù lamẹ́ríkà ó ní ó ní ó ní oògùn irú oògùn yìí lamẹ́ríkà ó lè má ju fifty dollars fifty dollar oògùn ilé má ju fifty dollar lamẹ́ríkà ibẹ̀ náà ti bá mi sẹ́ndì ẹ̀wà ọlọ́mọlúkà gbà kó máa lò kọ́lọ́n kó lọ́ra ẹ̀mí màmá mi àti bàbá mi tán sẹ́ndì ẹ̀wà. fifty dollar tí wọ́n ń tà níbẹ̀ pẹ̀lú ìrọ̀rùn láì nínira náà fi máa rà á. àwọn kan wá gọ̀ wọ́n ponú wọ́n ní how much is fifty dollar in Nigeria in Nigeria money is is is twenty five thousand or even more than that káàtì sọ pé twenty five thousand tí owó yín bá dáa tí ìkọ́nọ́mì yín bá dáa tí dọ́là ìyàtọ̀ tó wà nù dọ́là àti náírà tí ò ju bíi ten ten náírà lọ tí ò ju bóyá one dollar jẹ́ bíi five náírà five náírà lọ́nà fifty èló nìyẹn that is five hundred naira ògbìn kò yẹ kó ju five hundred naira lọ five hundred naira tí ó yẹ kó gbìn jẹ ṣùgbọ́n ara ni ìran ara ni ilẹ̀ Yorùbá ara ni gbogbo ẹ̀yin youth látijọ́ tó ti bí bàbá yín tó ti bí màmá yín náà ti ń ké tantantan nǹkan wọ́n nǹkan lé bó ṣe ń wọ́n bó ṣe ń lé látìgbà yẹn ló lé lé lé lé tó fi wá àsìkò ẹ̀yìn ó tiẹ̀ rò pé ẹ̀jẹ̀ jẹ́ kán pé wò ẹ jẹ́ ká pín wò ká tiẹ̀ tún wò ó bóyá tiẹ̀ tún rọrùn. wíwà papọ̀ wa nǹkan le sí ni kàkà kó rọ̀ kẹ́ ẹ tiẹ̀ rò ókè ẹ tiẹ̀ jẹ́ kán wá pín ká tún gbé yẹ̀wò ká wò bóyá ó máa rọrùn tàbí ó máa le. ṣẹ́ni majority yẹn ẹ̀ ronú ni kò sí ọjọ́ náà ní ayé àti ọ̀run tí nàìjíríà lè dáa eléhùn sọ̀rọ̀ èpè níwọ̀n ìgbà tó jẹ́ wípé fúlàní ìgbò àti yorùbá tí wọn ò bá ti lè ṣe papọ̀ tí wọn ò ti lè gbọ́ ara wọn yé tí wọn ò gbọ́ èdè ara wọn kò sí ọjọ́ tó lè gbàdúrà fún progress nàìjíríà láéláé tó lè mú ẹ ronú lọ́bẹ̀ eléyà máa sọ pé kò kúkú kàn mí tèmi ni màá túnṣe tọ̀hún náà máa sọ pé kò kúkú kàn mí tọ̀dọ̀ mi ni màá mójútó ibí náà máa sọ pé ẹ kò kàn mí tiwa là á ṣe so therefore tí nàìjíríà bá lè wó ìbá àwù nàìjíríà kán máa ta ẹyọ kan ṣoṣo oògùn yìí kán máa ta ní one million naira kò kàn yín àwọn kan á kó owó oníjẹ wá rí owó wá rà á ìwọ ló ò ní rówó rà á tí wàá kú tìrantìran tọmọtọmọ mi ìṣẹ́pẹ̀ fún yín ọ̀rọ̀ mò ń sọ ìtẹ́ yìí fúnra yín mọ̀ ní mélòó nínú yín ló wọ hospital tó réyàn attend sí in the in the right time at the right time rather mélòó nínú yín o sick sickness tó ṣe ẹ́ o wọ inú hospital mélòó nínú yín lẹ rí èèyàn àtẹ́ǹdì sí yín lásìkò tàbí tó ti àtẹ́ǹdì sí yín tó owó tó ń bìlì ẹ́ tó rí san lásìkò tàbí tó fún ẹ ní quality drugs tó yẹ kó lò mélòó nínú yín àwọn máa rí ọba máa ta ilé ní wá wá mílíọ̀nù náírà wọ́n á rà á because wọn owó tó tọ́ sí ẹ tó yẹ kán fi ṣe ẹ lóore wọn á kó wọn á rà á ìwọ ò ní rówó rà á ẹnu mi rùn sí ẹni mi ò kí ẹ brọ́dà mi sísà mi but nítorí wípé mi ò travel rí ìwọ náà travel rí ó yẹ kọ́rọ̀ yìí yí ẹ dáadáa amechi á sọ fún ẹ pé kò kan òun ọba àmàta ní tírítírí mílíọ̀n èló ni mọ́tò kí Buhari tó dé èlò ní mọ́tò ẹ pariwo ẹni mọ́tò wọn àwọn tó bá lówó ló ń rà á. Toyota Camry two thousand and five nígbà tí Buhari ò tí ì dé Toyota Camry yẹn one point two million one point one million one million one hundred ni wọ́n ń tà á kí Buhari tó dé. ẹ pariwo ẹ lówó o mọ́tò máa wọ́n o ńgbà Buhari dé tán kọ́ ó ti di two point three million two point four million mo dẹ̀ ń sọ fún yín pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yìn máa ra mọ́tò two point three yẹn kó tó di pé Buhari parí gan ẹ̀sìn máa ó ṣe é ṣe kẹ́ ẹ̀sìn rà ní three million four million ẹ̀rì mọ́rin oró ẹ̀sìn tó kì í ṣe bí Buhari Buhari ò Nàìjíríà yìí kò kan ayé bí ọ̀dọ̀ mi region mi nọ́ọ̀tì mi yẹn bó ṣe máa dáa ní tájẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ lọ gbé amẹ́sí wá a máa sábà ṣèbọ̀ ọ̀rọ̀ nàìjíríà ni bí ọba tẹ ẹ̀dín tẹ̀sí sáwọn ìyá ẹ̀ tí ọ̀rẹ́dì àti ṣèrànlọ́wọ́ fún wọn tí ọ̀rẹ́dì àti help wọn bí Jonathan ṣe ṣe òun náà sọ pé kò kàn mí akóhun tó fẹ́ kó ara lé sí Miami ní Florida ara sí Dubai ara sí South Africa ara sí Germany ara kákàkiri a lọ invest sí Apple a invest sí Tesla a máa gbowó ẹ̀ tó bá kú àwọn ọmọ ẹ̀ á máa gbà lọ ṣèbí Nàìjíríà ní ẹ kí ló kàn mí pẹ̀lú Nàìjíríà ìbá àwọ̀ wetin be my problem ọ̀run yàbọ̀ ni kì í sọ̀rọ̀ ẹnìkan ṣùgbọ́n ìwọ tí ò sí tó ní òòrí kankan kó iṣẹ́ òòrí ṣe ọ̀yọ̀ owó òòrí gbà olóòfẹ́ ṣoko wọn ò fún ẹ nílò òun oko àwọn tó ń kó fún mọ́ra wọn lókè lọ́hùn and yet òòrò àròjinlẹ̀ kò sọ wípé ilé ni ilé koko ni tàgbé ẹ jẹ́ ká tún ṣe Yorùbá wò ká tiẹ̀ wò bóyá dáa you better think my sister, my brother, my fellow youth of Yoruba land. Don't look at me as an idiot It yìí sound stupid lójú ẹ but Ọlọ́run tó dá ẹ tó dá mi mọ̀ ìgbò gbogbo ọ̀rọ̀ ni mo sọ fún ẹ. So, o dúpẹ́ lọ́wọ́ wa dúpẹ́ lọ́wọ́ pọfẹsọ wọlé ṣóyínká lẹ́ẹ̀kan sí i pé ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú kó má bàjẹ́ ẹ kú iṣẹ́ ìlú ẹ kú àdúrótì ẹ̀yin kankan sì wà tẹ́ gbọ́dọ̀ dìde ẹ̀yin náà ẹ ṣáké bíi ti wọ́n ṣe pọfẹsọ wọlé ṣóyínká ẹ ṣáké ẹ dìde kò sí tán fi yín ṣe tẹ́ bá ti ń dìde gan lẹ́rù máa máa bà wọ́n sí àyà wọn máa já ìkì ìkì kí la kò yí o kí ló tún ṣẹlẹ̀ ta ló tún ti dìde ta ló tún ti ṣe ẹ dìde ṣèbéyàn ni màmá onítìrí ṣèbẹ́ kò ló ń gbé wọn ò ṣe lọ gbé wọn ò lè fọwọ́ kàn wọn ò tó bẹ́ẹ̀ ẹ dìde ẹ̀yin dẹ́rù bà ẹ fọkàn yín balẹ̀ kò sí kankan tá a ṣe yín ilé bàbá ọmọ ò kì í bọmọ lẹ́rù dìde ẹ jẹ́ ń fa pé jàre zero seven zero. zero seven zero four six zero nine two four eighty four. óyá óyá ẹ jẹ́ ká máa gbàgbé ní ẹjọ óyá óyá zero seven zero four six zero nine two four eighty four ẹ bá wa pè wọlé kẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa pọfẹsọ Wọlé Ṣóyínká òun. àwọn kálẹ̀ máa ń kọrin kan odindi ọmọ rèé o odindi ọmọ aráyé ẹ wò odindi ọmọ. odindi ọmọ rere o odindi ọmọ o ẹ wá wò ó akin ọmọ nílẹ̀ Yorùbá akin ọmọ rèé akin ọmọ. ẹ wá wò ó ọ ya ó ẹ jẹ́ ká gbà pé àsìkò ti lọ táìmù ti lọ. óyá óyá óyá ya akioma ẹ wá wò ó akioma a máa round up tẹ́ bá ti pè óyá óyá óyá óyá nẹ́tíwọ̀kì yẹn ń lọ kákan bá ìpè ẹyọ kan tàbí méjì káàdẹ̀ round up ẹ̀yin ti YouTube ẹ pín kò dá báyìí ẹ pín <laughs> ẹ pín óyá ẹ pín ẹ pín ẹ pín. ó yẹ ẹ pín ẹ pín ẹ pín. tó nítorí àkókò wa a lọ́wọ́ gbogbo àwa olólùfẹ́ wa mo sọ fún yín ọjọ́ kan ara kan ọjọ́ tuntun ara tuntun lọ́dọ̀ ọmọlúkà apèdè má pè tàná èmi dè wá pèdè lẹ́ni o èdè tí mo pè lánàá tí n bá tẹ̀ tún máa pè lẹ́ni màá tún fi ṣe àrà. ó bá wù mo lè ṣe báyìí o àrà nọmba one tí n bá dẹ̀ tún ṣe báyìí àrà nọmba two tí n bá tún lọ ṣe báyìí àrà nọmba three kíní kan ló dá mi lójú ni wípé Yorùbá Nation òdodo ni kì í ṣe kì í ṣe pírójẹ́tì èèyàn tó bá jẹ́ pírójẹ́tì èèyàn òun la lè máa dá òtún ẹ̀ this project na God's own project ẹ fà wọn tó láwọn ń kàn tẹ́sí bẹ́ẹ̀ ẹ máa wò wọ́n nìyẹn fúnra wọn fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ fúnra wọn bọ̀. <laughs> then they come. Ẹgbẹ́ sókè. Ẹnu ọmọlúkà ẹkú ẹkú ìtàn ẹkú gbogbo update mo tó mú so many updates ó gbà ọ́ ibi ìṣà inú nǹkan tí ó yẹ kí nǹkan tó yẹ kí ẹ máa ṣe nìyẹn lè tún ṣe inú because ẹ ẹ believe in Bible which is alright ṣé ti oníkálukú is okay you know but ọlọ́run yìnyẹn kò ní wá látòkè ìbọn tí àwọn gbogbo àwọn tó ń ṣe ẹ̀sìn tó ń get wrong yẹn ọlọ́run ò ní jábọ́ wa kò ní wá látòkè wa kó sínú ọpọlọ yín pé ṣe báyìí ṣe báyìí ẹ̀yin lè máa ronú pé kí tún ni mo nídìí láti upgrade mo kí ni ẹ dẹ̀ máa ṣe é simple ẹ ní láti gbàṣẹ lọ́wọ́ ọlọ́run ìdè ó ti fún yín ní go ahead you know so anyway so it's good and mo fẹ́ sọ̀rọ̀ pa àwọn professor Wọlé Ṣóyínká dó ó pẹ́ o ká má pa ó pẹ́ kí bàbá yìí tó wá kó tó ní balls kó tó ní boldness láti wá ṣe nǹkan tó ń ṣe yìí kò bá má jẹ kò bá jẹ pé ó ti ṣe láti jọ ọjọ́ yìí nígbà táwọn bàbá wa Bọ́lá Ìgè máa ń ṣe bẹ́ẹ̀ táwọn yẹn wà very active tó ń gbé náà ojú ẹ̀kẹ́ ẹ̀ka bá okòbá níyì bọ́ọ̀ náà ó tún ṣe ìwà encouraging ṣàlùyẹ̀ ń ṣe ìṣètò òkè bàbá tí ń wékọ̀ gbọ́ gbọ́ nítorí parí arúgbó wọn tó wà fi ṣe ẹni eh, ó tẹ̀sí ìbọn ẹni èmi ṣe ẹni èmi ṣe sọ pé rẹ̀ aṣáàmà atọ́làtọ̀ ni ẹ ló bad náà ń bad so a gbà mọ́ra bẹ́ẹ̀ bọ̀ àwọn ṣáàkọ ni àwọn bàbá òfin Ọbásanjọ́ tó yẹ pé àwọn ẹ fẹ́ kú sínú wọn Nàìjíríà tó tó wá mẹ́kì gbó tó tún ṣe láyàláyà tún gbé irú stupid video táwọn owó nàìjíríà ní ẹsítà wọn ṣì bẹta so àwọn ẹ stupid tó wọn máa stupid wọn ló sáré ìlú so but mo fẹ́ sọ̀rọ̀ kan ẹ wò tí a bá tí a bá ń sọ̀rọ̀ ẹ wò ẹ yẹ ká ẹ jẹ́ ká máa fi ẹ yẹ ká máa gbé ẹ ká máa ká máa ronú sí àwọn ọ̀tá wa dáadáa àwọn ẹni nọ́mbà wọn wa kò ní ká máa sọ̀rọ̀ ká máa kọ́va àwọn ọmọ ẹni tó wà ní ọ̀rọ̀ ayé wa tí a ṣe tí a ṣe ń tá a ṣe máa tó ẹ pé tábà tábà lọ gbé lọ́wọ́ ojú ẹ̀kọ́ lórí burúkú àwọn pípù yìí à ń ṣeré rè which is àwọn òyìnbó ni àwọn tó ń pin àwọn olórí burúkú àwọn England náà ba ìwà jẹ́ gbogbo láàfẹ́ àkọ́ ìjọ tá a bá ti bẹ̀rẹ̀ ti fún ọ ní èṣe ní ojú ká máa ká ẹyìn wọn dànù ìjọ ẹ̀ la máa gbọ́ ní oko ẹrú ẹ lọ sílẹ̀ pé tábà ṣe torí àwọn ni ọ fún àwọn haúsá nígbà ẹ̀ haúsá ò ní bọ́ọ̀sì ẹwọ àwọn baba alákùn bàbá gba ọgbà èrò ilẹ̀ títí dé bẹ́jà àmì kí wọ́n pe last ball boundary ẹ̀ niger ọgbà débẹ̀ àwọn haúsá dẹ̀ bí aláya wọn dákọ́ ní ibi tí àwọn baba aláya tó yẹ pé obìnrin ni gbogbo àwọn ọlọ́run wa players wọn tá a gbà náà ló fi dàbẹ́ pàrà lóbìnrin àwọn bàbá ọ̀hún kí n gbéná ojú wọn gbà yẹn àwọn òbí àwọn haúsá dákọ́ kọ́ kọ́ọ̀sì boundary làwọn bàbá wọn gbà yẹn o nítorí ẹ̀sìn wọn ẹ̀sìn wọn tá a àmì ẹ̀sìn orí igbó wọn tá a gbà muslim yẹn ló jẹ́ kí a máa dàbẹ́ kó dòrò làwọn ń sìn báwọn ni ọkùnrin tó yẹ pé àwọn ọkọ̀ àwọn british náà ló fún ọ ní bó o ṣe braveness ọ̀ ní agbára yẹn o ẹ lọ wọ àwọn tó ń gbé ètò fọ́sẹ́rù ẹ máa wọ àwọn tó ní bí kọ́lẹ́rà ẹ̀ tẹ bá rí àwọn tútù yìí wọ́n dàbẹ̀ pé àwọn ọjọ́ ẹni ṣé àárọ̀ àwọn ẹjọ́ tó lè fún ní punch